atọrọ àlékún ìkẹyẹ fúnṣẹlẹ muhammad sallallahu alayhi wa sallam ìkẹyẹ náà kó máa bá gbogbo àwọn aráalé rẹ̀ àwọn aṣáájú àwọn aṣáájú wa nínú àwọn sàhábà gbogbo àwọn tó tẹ̀lé ìlànà rẹ̀ títí dídí ọgbìn di alikiyama ìwà àlùbáríkà ìtọrọ àlùbáríkà òun ni wọn ní ká sọ lórí àwọn ìgbésẹ̀ tó wá wà ń òun ló ń bọ̀ yìí ó jẹ́ bí ìgbésẹ̀ ọ̀nà méje ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ ìṣe àfihàn tọ́píkì yìí ìyẹn pé definition rẹ̀ kí ló ń jẹ́ àlùbáríkà àbí ìwà àlùbáríkà nínú ìdí àti nínú ṣẹ̀ríà ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì pàtàkì tọ́píkì tá a fẹ́ tírìtì yìí àti kí ló dé tá a fẹ́ tírìtì rẹ̀ ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta kí ni ìdájọ́ àwọn àlùbáríkà kí ni ọ̀nà ìdájọ́ òun ló pín sí. Si ẹlẹ́ẹ̀kẹrin àwọn nǹkan wúlálẹ́ máa fi tọrọ àlùbáríkà àwọn nǹkan yẹn sì pọ̀ díẹ̀ ó fẹ́ tó ọ̀nà mọ́kànlá gẹ́gẹ́ náà ni àwọn nǹkan táwọn èèyàn ń sọ pálùbáríkà wà ń bẹ́ẹ̀ tí ó sì sálùbáríkà gbọ́ bẹ́ẹ̀ so àti okùnfà tí ń fà táwọn èèyàn fi ń tọ̀ náà bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà ni àwa fún ní conclusion àti ìgbaniníyànjú àtàwùsíyàt pé ní ìyànjú táwa rí sí èyí tó gbẹ̀yìn òun náà ni díẹ̀ nínú àwọn tíra ká lò ní ká sọ fún ara yìí káàánú lọ wò ó bóyá àlékún àbí láti ṣe àtúnṣe ibi tí a bá ti ṣe àṣìṣe kí ọlọ́run dákun kó ṣàánú wa kó fún wa sọ. So, kọ́lọ́n kó wá sànú àwa tá à ń gbọ́ náà kó fún wa gbọ́ kó wá sànú wa kó sì fún kó fún wa lò kí ọlọ́run wá gbà ní ẹ̀sìn fún àwa tá à ń sọ àtẹ̀yìntẹ̀ gbọ́ kí ọlọ́run jẹ́ ká bá níbi tí yóò ti lérè insha náà ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ kí ni à ń pè ní alibarika alibarika nínú èdè Lárúbáwá àti nínú sẹ̀rí àti Islam tó kàn wá alibarika èdè Lárúbáwá tó ti di Yorùbá ni tó sì ti fẹ́ di ọ̀pọ̀lọpọ̀ èdè mùsùlùmí lọ́jọ́ òde ìsìn alibarika nínú alukuran tábà lọ gbólóhùn baraka nínú alukuran ó wà ní ọgbọ̀n àti mẹ́rin thirty four ní ọgbọ̀n àti mẹ́rin pẹ̀lú àwọn síyàtọ̀ tó yàtọ̀ ọ̀tọ̀ bíi baraka burika barakat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. No yàtọ̀ sí tabaraka tó jẹ́ pé òun yàtọ̀ sí ìtumọ̀ baraka tí a fẹ́ sọ yìí tabaraka ta abọ́mọ wa ta'ala òun ẹ̀mẹ́ sápẹ́rẹ́ lòun wá nínú alukur'an ìtumọ̀ alubarika ní èdè larubawa kí islam tó dé òun ni afubutu wàlúzù wàdàwàmù wàlẹ̀ ìkọ́mọ̀ wà sàádà wà nàmá wà ziyada gbogbo ẹ̀ yẹ pé ni kí nǹkan pẹ́ orin tó pẹ́ tó pọ̀ tó tọ́jọ́ òun ni àlùbáríkà tó tún dàgbà sí òun ni wọ́n ń pè ní àlùbáríkà gẹ́gẹ́ bí àwọn tíra tí wọ́n máa ń ṣàfihàn èdè lárúbáwá ìyẹn pé ní tó jẹ́ yálà èyí tó jẹ́ tẹ̀sìn ni o àbí tí èyí tẹ̀sìn tí èyí tẹ̀sìn àdìrí ọwọ́ náà àwọn màájúmọ̀ lọ́gàwíyà ṣùgbọ́n tá a bá fẹ́ wá ìtumọ̀ èdè ní ètò jẹ́ mọ́ ti ẹ̀sìn ọdọ ìta àkọkọ lọ bá ti yàtọ̀ sí àwọn àti gbogbo àwọn kọ̀wámís ọdọ ìta àkọkọ lọ ọ̀dọ̀ ọ̀rẹ́ àwọn chairman ni ètò mo fi pè é wọn ni pé làwọn gba phd lé lórí níbi quran yẹn pé gbogbo vocabulary tó wà Quran tó ń jọra wọn wọn gba phd lé lórí nínú àgbà tíra lórí tíra yìí òun náà ni mufradatu ragib al-asfahani so ntotuma baraka yàtí gbogbo nǹkan tó jọmọ́ baraka tó wà ní Quran ọ̀dọ̀ ọ̀rọ̀ jìbù láti rí èyí tó wá jẹ́ lẹ́gísíkà mìíní nínú àdìsí àárín lọ́dọ̀ ìmọ̀ lọ́dọ̀ Ibn al-Athir àbí lọ́dọ̀ Zamakhshari nínú an-Nihaya tàbí lọ́dọ̀ al gbogbo wọn ìtumọ̀ tó wọ́n tu bí ìtumọ̀ tó lọ báyìí náà tábà ní ká wo lọ́dọ̀ àwọn àfọ̀ oníṣẹ̀ríyà ọ̀dọ̀ àwọn àfọwọ́ni fíkì ọ̀dọ̀ àwọn àfọwọ́ni fòrúwà láti rí eléyìí àbí lọ́dọ̀ àfáàjòròjá níbi tàrífàtì rẹ̀ táwọn náà pè ní alibarika òun náà ní pé àtibí ìtumọ̀ èdè òun náà làwọn náà ti mú òun náà lórí tó pọ̀ ẹ orí tó pọ̀ tó pẹ́ tó tọ́jọ́ àbí kéèyàn ó ṣiṣẹ́ ribiribi kan tó gba àsìkò tó pọ̀ ó yẹ kó gba àsìkò tó pọ̀ ó wá jẹ́ pé àsìkò díẹ̀ péréte ni èèyàn fi ṣiṣẹ́ náà wọ́n sọ fún pé alibarika ó wà bí iṣẹ́ yìí ó ní ìtumọ̀ alibarika ní ní ṣókí pọ̀lọ́dọ̀ àwọn ọmọ alẹ́jọ́ tá tí wọ́n bá tá a bá rí oríire kan tá a fẹ́ kọ́ńgàtì èèyàn tá a pé ní mabruk ó wà ó kọ́mọ̀ lọ́dọ̀ àwọn ọmọ alẹ́jọ́ ó kọ́mọ̀ nínú tẹlifíṣàn àwọn alárúbáwá náà ó sì kọ́mọ̀ nínú ìwé ìròyìn àwọn àfáà jẹ nínú tíra tiwọn wọn jẹ ká mọ ìpè ní eléyìí common mistake ni kìí ṣe mọ̀bùrúkú láàrú mọ̀bárakú láàrú mọ̀bárakún àlẹ́yìn mọ̀bárakún lákà mọ̀bárakún fíìkà so kìí ṣe mọ̀bùrúkú táwọn máa lè kí wọn wí. báraka èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rú tó tọ́ ànábì dàgbà Ummu Ayman òun báraka albirka. Eh, púùlù swimming púùlù eh, odò adágún bíríkà fẹ́ràn pé gbogbo ẹ̀ náà ó ń jọra wọn tá a bá bọ́ síbi ìgbésẹ̀ kejì bó o ní eh, tọ́píkì táwọn siratul mustaqim ní táwa sọ̀rọ̀ lórí kí ló dé tí wọ́n fi mú tọ́píkì kí ló dé tí wọ́n fi ní ká tírìtì rẹ̀ nǹkan tá a rò ní pé wọ́n rò tí wọ́n fi ní ká mú alákọ̀ọ́kọ́ ni pé gbogbo èèyàn nídìí láti máa ìdájọ́ tó wà níbi àlùbáríkà gbogbo èèyàn lápapọ̀ àti mùsùlùmí àti ẹ̀ntì èsì mùsùlùmí especially mùsùlùmí wọ́n fẹ́ àlùbáríkà níbi iṣẹ́ táyé àti tàlkìyàmà ẹlẹ́ẹ̀kejì àwọn àfáwọn oníwàásì àwọn ọmọlékéwù àwọn náà ń fẹ́ àlùbáríkà níbi ọjà àbí níbi wáàsì táwọn náà ń ṣe àbí níbi à ń ń kéwù ẹlẹ́ẹ̀kẹta àṣìṣe ń pọ̀ níbi pé à ń wá àlùbáríkà à ń tọrọ àlùbáríkà à ń fi nǹkan kan wá àlùbáríkà àwọn siratul mustaqim àwọn ń fẹ́ ká mọ àtúnṣe kí ni súnà yí ń pa rẹ̀ ọ̀nà wo la ní fi gbà wá àlùbáríkà ló fi dàbí ẹ pé ní wọ́n fi mú tọ́píìkì yìí lẹ́yìn pé ní tá a bá ní ọ̀nà yìí mistake wà ń bẹ̀ èwo ni badil èwo ni option tá a fáwọn èèyàn ìpètè lè yí bá dáa èwo ni èyí tó dáa ta fún àwọn èèyàn kí a ṣàlàyé rẹ̀ èyí tó bá súnà mu ní nǹkan alibarika ni àbí nǹkan àlefi wá alibarika ẹlẹ́ẹ̀karùn-ún ìsọ fún àwọn ènìyàn especially àwọn ọmọ kí n pé à ń fi nǹkan kan wá alibarika nínú ẹ̀sìn ló wà amọ̀rún tọ̀wọ̀tẹ̀ fìyò nǹkan tá a gbọ́dọ̀ kóra ló bẹ̀ ní táwọn kí ni ẹ̀rí tó wá fún kí lọ́lọ́run wí kí lànà bí wí níbi yìí ẹ̀rí tó wà fún àwa alibarika torí pé ìjọsìn ni ìjọsìn sì ni tọ̀kífù ni ìjọsìn ń tá a gbọ́dọ̀ kóra dúró káwọn kí lọ́lọ́run sọ kí lànàbì sọ ká tó máa ṣe ni òun yàtọ̀ sí àṣà àbílẹ̀ àṣà àbílẹ̀ a lè máa ṣe títí dáàbò rẹ̀ wípé ẹ má ṣe é má ṣùgbọ́n àtàbárùkù àtàbárùkù ìbádàtún làádà àtàbárùkù ìbádọ́tún là áàdà èyí tá à ń fẹ́ kí gbogbo owó náà mà ní àwọn ọmọdé kéwù ẹ̀sìn ní o ká máa pé ní afẹ́jà àlùbáríkà yín ìjọsìn ni kì í ṣe àṣà nítorí ti jẹ́ ìjọsìn ó ní di ẹ̀rí ó ní di káwé ní sówà náà Quran sanabi ṣe bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà òun ni pé àwọn siratul mustaqim yìí àwọn àjọ olóríire yìí wọ́n fẹ́ ká mọ̀ yìí pé ní èyí tá a bá bọ́ ń bí ìjọba ní kò tọ̀nà nínú tá a fi ń wá àlùbáríkà àbí nínú tá a fi ń wá àlùbáríkà pé ọ̀nà tá a fi ń gbà wá kò tọ̀nà ká mọ̀ yìí pé ní ó yẹ ká fi ilẹ̀ torí pé ó lè padà líìdì lọ síbi èyí tí wàá sọ wá dẹ́lẹ́bọ̀ kọ́lọ̀ kó sọ wá ń bẹ̀ ẹlẹ́ẹ̀keje tó jẹ́ the last one tó fi choose the topic yìí ni pé ní wọ́n fẹ́ kó yé àwa àfa àwa ṣéwù àwa ọmọkéwù àwa mọ̀rídì kálọ̀ ọmọ yìí pé ní ìmọ̀ wàlúbáríkà nǹkan tó ṣe pàtàkì ni ìjọsìn wọn á fẹ́ ká àfa kọ̀ọ̀kan kó kìlọ̀ fáwọn ọmọkéwù rẹ̀ ntí ó fa tọ́pìkì yìí nù wọ́n fẹ́ ká àfa kọ̀ọ̀kan kó kìlọ̀ fọmọkéwù rẹ̀ ọ̀gá kọ̀ọ̀kan kó kìlọ̀ fọmọṣẹ́ rẹ̀ lẹ́kítọ́rà kọ̀ọ̀kan kó kìlọ̀ fún sítúdẹ́ǹtì rẹ̀ aṣíwájú kọ̀ọ̀kan kó kìlọ̀ fún ọmọlẹ́yìn rẹ̀ ìpele a alibarika yín à parí lára à ń jẹ bàtà yín wà alibarika ìpele wọ́n fẹ́ ká mọ̀ yín pé ní ìjọsìn especially lọ́dọ̀ àwọn àfa báwọn ọmọ tí wọn fẹ́ ṣe ìgbésẹ̀ kan pé àwọn fẹ́ fi wà alibarika ká tètè máa kọ̀ fún wọn lójú ìsẹ̀mí wa gbá ẹ̀ lọ́wọ́ sí ntọ́ ṣe o àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ yóò ṣe padà wà ní ibi báyìí pẹ̀lú ògùn ọlọ́run táwọn fi mọ ogun táwọn afáàsù náà jà nípa àwọn ọmọ wọn tó ní àwọn fẹ́ fi wọ́n wà lùbáríkà lọ́rọ̀ pé ní ṣókí nǹkan tí àwọn Gerald Pound fund Islamic Foundation tó fẹ́ ká mọ̀ nípa àlùbáríkà náà tọ́ ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta kí ni ìdájọ́ àwọn wà lùbáríkà ìdájọ́ àkúkú àlùbáríkà torí kálíbà gbé lọ́bí báyìí kásì má gbégbé gbúgbé ìpèní a àwọn siratul mustaqim ní kàmá jàlùbáríkà àwọn àgbàlagbà haramu ní bídíà ní ṣíríkù ní o àsọ bẹ́ẹ̀ bí báyìí kàmá wà àlùbáríkà kàmá jẹ àlùbáríkà nǹkan tí sẹ̀rí àfaramọ́ ni ṣùgbọ́n ó ní àbàwọ́n ó ní òfin ó sì ní ẹ̀wọ̀n ó ní ètò ìyẹn ní pé ní kìí ṣe haram pọ́nbélé nípa àfẹ́ ìwà àlùbáríkà ó bá ṣẹ̀ríà mu ṣùgbọ́n pẹ̀lú àwọn májẹ̀mú ìwà àlùbáríkà ń gbà míì ìyẹn bí ní ládàá tọ́lọ̀ tó máa kọ́ ládàá lẹ̀ fún yàn ìwà àlùbáríkà ń gbà míì àbí ìfi nǹkan wà àlùbáríkà tó ní ọ̀nà méjì ló pín sí ká ní kẹ́ni tí mo mú dání yìí òun gẹ́gẹ́ la àlùbáríkà wà ń bẹ mo wá fẹ́ fi wá àlùbáríkà ó jẹ́ oríṣi méjì kìíní nǹkan alálùbáríkà àtọ̀nà tá a fẹ́ fi gbà wá tá a fẹ́ fi kíní wá àlùbáríkà ọ̀nà méjèèjì làṣìṣe máa ń wáyé ọ̀nà méjèèjì lèyẹn sì ti lè gbà ládàá ìyẹn pé nǹkan tá àlùbáríkà wà ń bẹ tó sì wà ń tòsí wa gẹ́gẹ́ bí chairman ti sọ tá a àlè máa fi wá àlùbáríkà tá máa gbà ládàá ọ̀nà tá a fi ń gbà wà àlùbáríkà àtùmọ̀ àgbàládá níbẹ̀ so àjẹpé ni ìdájọ́ ìwà àlùbáríkà ó pín sí mẹ́ta alákọ̀ọ́kọ́ àtàbárùkù mọ̀ṣọ́rò ìwà àlùbáríkà tó bá kìtàbù wà súnà mu nǹkan yìí ó dáa kọ́ fi wà àlùbáríkà tọ́ba á fi wà àlùbáríkà ọ̀nà báyìí ni ọgbà kọ́ fi fi wà àlùbáríkà òtítì méjì ọmọ wa ní ládàá lọ́nà méjèèjì ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì atabarukul mamnu albida'i ìwà àlùbáríkà tó jẹ́ ti bídíà yálà nǹkan tó fẹ́ fi wà àlùbáríkà ní abọ́nà tó fẹ́ fi gbà fi wà àlùbáríkà àbí nǹkan tó jẹ́ nǹkan àlùbáríkà fúnra ara rẹ̀ ṣùgbọ́n ọ̀nà tí wọ́n fẹ́ fi gbà wà àlùbáríkà ọ̀nà bídíà ni ó di ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ìwà àlùbáríkà tó lè múyàn wọná tó jẹ́ pé tẹ bọ́ ni tó jẹ́ pé ti ṣírùkù ni ìwà àlùbáríkà tó jẹ́ pé ìdòrò tó pọ̀ mọ́ lọ́run ni ìwà àlùbáríkà tó jẹ́ pé tó múyàn jáde kó nù ìsìlámù tó jẹ́ pé ní kò dáa ká máa ṣe irú rẹ̀ yálà nǹkan tá a fẹ́ fi wá àlùbáríkà ni o àbí ọ̀nà tá a fi ń gbà wá àlùbáríkà àbí nǹkan tó jẹ́ nǹkan àlùbáríkà gẹ́gẹ́ bí kùránì nísìn nǹkan àlùbáríkà ni onzela muhammad sallallahu alaihi wa sallam nǹkan àlùbáríkà ni ọ̀nà mòmí làwọn èèyàn sì fi ń gbà wà àlùbáríkà tó sì lè mú wọn jáde kúrò ní islam so pẹ̀lú ògùn ọlọ́run ìdájọ́ mẹ́ta tí ó wà fún ìwà àlùbáríkà nù ìyẹn pé ní àlewà àlùbáríkà káàsì fi sóríire àlewà àlùbáríkà káàsì máa gbẹ̀sẹ̀ àsìlèwà àlùbáríkà tó jẹ́ pé ní àjáde kúrò ní islam so ìdájọ́ mẹ́ta tí ìwà àlùbáríkà tí ó pín sí ni kára lọ mọ̀ pé ìwà àlùbáríkà o àbí sísọ̀kalẹ̀ àlùbáríkà àtọ̀dọ̀ ọlọ́run ni o kì í sàtọ̀dọ̀ ẹnì kankan kò sẹ́ni kankan tó dá àlùbáríkà lọ́dọ̀ ọlọ́run lọ àtẹ̀gbọ̀ là ń fi àwọn nǹkan wọ̀nyí yìí ṣe tá a fi ń dọ́dọ̀ ọlọ́run pé ní ọlọ́run wọlé nǹkan báyìí mo fẹ́ ní àlùbáríkà gẹ́gẹ́ bó ṣe wà lọ́dọ̀ àwa Yorùbá náà ni pé ìtumọ̀ alibarika ìpínlẹ̀ a àwọn lè tu sí ọ̀la nígbà míì pé a ah, kẹ́lẹ́ ìmọ̀ fún ọ alibarika ọ̀la bàbá rẹ lọ jẹ tí mo fi fún ọ ìyẹn pé ọ̀la bàbá rẹ lọ jẹ tí mo fi fún ọ a ah, kẹ́lẹ́ ọlọ́run ṣe kẹ́lẹ́ báyìí fún ẹ torí alibarika kẹ́lẹ́ ìyẹn pé torí ọ̀la kẹ́lẹ́ báyìí so alibarika àtọ̀dọ̀ ọlọ́run ní tí máa wá gbogbo àwọn nǹkan tá a dà kọ níṣẹ́ àtẹ̀gùn ló jẹ́ ẹnìkankan ò ní àlùbáríkà lọ́dọ̀ ọlọ́run ní mi lọ́dọ̀ àwọn afikini kan sàtẹ̀kùn lọ́lọ́run àfi ṣe àlùbáríkà fún wa ẹ̀rí náà alukóran pé ọlọ́run ló lálùbáríkà lọ́dọ̀ ọlọ́run sọ nínú alukóran bára àwọn zùlẹ̀ láàbí lè ṣètò àmì ọ̀jọ́ kún àìlẹ̀ kún lè takfuru na bí lè xalakala arba fi yawmi wàtajà luna náà wà dáadáa dálíkà rabbul alamin wàjà àlàfíà rawasiya min fawqiya wàbáraka fíha. wà báraka fìyà ọlọ́run nígbà tó ń dá sọ́mà tó ń dálẹ̀ òun ọlọ́ọ̀ba báraka òun wá fi àlùbáríkà sí sọ́mà àti ilẹ̀ lẹ́yìn ìgbà tó ń ti dá tán òun náà ló tún sọ nínú suratul Isra subahana lẹ́sìn bára bisimilahi rahman rahim subahana lẹ́sìn asra bi abdihi laylan min masjid al-haram masjid al-aqsa alladhi barakna àwọn náà la fi alibarika sí mọ́sálásí kudus ìyẹn pé alibarika látọ̀dọ̀ ta ló ti wá látọ̀dọ̀ lọ baarakina baarakina wa pọ̀ látọ̀dọ̀ ọlọ́pẹ́ni èmi ọlọ́run ni mo fi alibarika sí gẹ́gẹ́ bí mo ti wá sọ a lè máa fi nǹkan ká máa fi wá alibarika à ń fi ń ṣe àtẹ̀gùn ni àtẹ̀gùn là ń fi ṣe sí ọ̀dọ̀ ọlọ́run alibarika gẹ́gẹ́ ọlọ́run ló ní kápá rẹ̀ mo rò pé ní ṣókí eléyìí náà kádà eléyìí náà dúró níbẹ̀ ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun ló wá òun ni ó gùn díẹ̀ ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun ni al-ashiya al-mutabarraku biha ahkam al-ashiya al-mutabarraku biha àwọn kankan kan tá a máa fi ń ṣe àtẹ̀gùn bá a fẹ́ wà lùbáríkà àwọn nǹkan wọ̀nyí ló wá pọ̀ díẹ̀ mọ́kànlá ni so lábẹ́ ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin àwọn sọ́ọ̀bù tó wà lábẹ́ rẹ̀ mọ́kànlá ni alákọ̀ọ́kọ́ òní atabaruku bil Qur'an nǹkan tó lálùbáríkà jù nínú nǹkan tí ó wà lọ́dọ̀ àwọn ọmọ ìdí nìyẹn especially àwa mùsùlùmí tá a mọ̀ òun làlùkùránì ọ̀rọ̀ ọlọ́run wa lẹ́yìn náà ni bẹ̀rùsùn wàlẹ̀ àǹbíyá á sàlàyé inú àwọn nǹkan tó lọ́n tó fún lálùbáríkà òun làwọn ànábì àtàwọn òjíṣẹ́ náà ọ̀nà ìgbàwó lágbélé gbà láti lè fi wọ́n wà lùbáríkà tá a lè láda àbí tá a fi wọ́n wà lùbáríkà tá a gbẹ̀sẹ̀ àbí tá a fi wọ́n wà tá a jáde kó nu Islam ẹlẹ́ẹ̀kẹta olùsẹ́lá Muhammad olùsẹ́lá Muhammad ànábì náà ẹni àlùbáríkà ni àtàyè àtòkù rẹ̀ ẹni àlùbáríkà ni àlèfànẹ́bì wà àlùbáríkà tá a sì máa ní ládàá àsìlèfànẹ́bì wa àlùbáríkà lọ́nà kòmí tá a sì máa gbẹ̀sẹ̀ àsìlèfànẹ́bì wà àlùbáríkà tá a jáde kó nu Islam tá a lè jẹ́ mùsùlùmí mọ́ àníyàn wa náà sì ni pé a fẹ́ fi wà àlùbáríkà torí kíni torí ọ̀nà tá a gbà wọn àlẹ́bì ni ká má gbà á sàlàyé eléyìí náà yálà pẹ̀lú ànábì fúnra rẹ̀ àbí pẹ̀lú àwọn nǹkan tánàbì fi lẹ̀ gbogbo nǹkan tí wọ́n lé ànábì fi lẹ̀ tó jẹ́ tànábì tí wọ́n kó sínú mìsíọ́mù tànábì ní tọ́kì a ṣàlàyé rẹ̀ a sì ṣó rẹ̀ fún wa lórí àwa tá a wà nù họ́nù láàrin wò ṣùgbọ́n àwa tá a ń gbọ́ wa ó di ká bá wo vcd rẹ̀ ká tó rí i wò ìyẹn ni pé ní àwọn nǹkan tí wọ́n ní tànẹ́bì ni ìtàn bó ṣe jẹ́ tànẹ́bì ìjẹ́ tànẹ́bì ni lóòótọ́ àwọn nǹkan ń pọ̀ ojú hundred lọ so àsìkò àwọn fọ́tò rẹ̀ wá bíbá yìí tá a ṣò rẹ̀ tá a sì ṣàlàyé ẹyọ kọ̀ọ̀kan tó bá dìgbà náà lẹ́yìn náà ni pé lẹ́yìn tànẹ́bì sallallahu alaihi wasallam ìwà àlùbáríkà pẹ̀lú àwọn màláìkà táwọn kan ẹni àlùbáríkà làwọn màláìkà bọ̀tì njẹ́ wàá tọ́ súnà ń tọ́ sẹ̀ríà ká mọ̀ fi wọ́n wá àlùbáríkà lọ́dẹ̀ táwọn èèyàn fi wọ́n wá àlùbáríkà àṣàlẹ̀ ayé rẹ̀ ìwà àlùbáríkà pẹ̀lú awliya rahman wa salihin wa awliya shaitan wal jinn ìwà àlùbáríkà pẹ̀lú àwọn àfa àwọn àfa ẹni ọlọ́run àwọn wòlíì tọ́nà àbáwọn wòlíì tètè àbí ìwà àlùbáríkà pẹ̀lú àwọn àlìjẹ̀nù ǹjẹ́ ó tẹ sẹ̀ríà kí ló dé tí o sì fi tọ sẹ̀ríà lẹ́yìn náà ìwà àlùbáríkà pẹ̀lú àwọn àyè kan tọ́lọ̀ ní àyè alálùbáríkà ni àwọn àyè kan tó jẹ́ pé ní ọlọ́run fúnra rẹ̀ ní àyè yí àlùbáríkà ni àbánẹ́bí náà ní àyè yí àyè àlùbáríkà ni àlefi wọn wà lùbáríkà tá a sì ní ládàá àlefi wà lùbáríkà tá a gbẹ̀sẹ̀ àlefi wà lùbáríkà tá a jáde kó inú Islam jẹ́ pàṣẹ nínú àyè bẹ́ẹ̀ náà láàrin nínú àwọn àsìkò bẹ́ẹ̀ náà ni pẹ̀lú àwọn nǹkan kan tá ànábì dárúkọ pé kínní nǹkan alábàárìkà ni bẹ́ẹ̀ náà ni àlewà àlùbáríkà pẹ̀lú àǹsìnlọ pẹ̀lú náfìlà ni o pẹ̀lú zikiri ni o pẹ̀lú sàárà ni o àlefìwà àbí pẹ̀lú ìwà dáadáa eléyìí ó lọ báwọn níbi ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ẹ jẹ́ bá a máa mú ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin yìí ní ẹsẹẹsẹ lẹ́yọ̀kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ ìwà àlùbáríkà pẹ̀lú alukur'an kẹrìm ó tọ́ súnà káwá àlùbáríkà pẹ̀lú kur'an kẹrìm kódà àwọn àfààní òun ní nǹkan tó wá tó lápọn léjì tá a lè fi wá alukur'an àlùbáríkà yálà àlùbáríkà tá a yé àbá àlùbáríkà tá a lè kíyàmà ọ̀nà olówó sẹ̀ríà tá wá àlùbáríkà ọ̀nà alákọ̀ọ́kọ́ tìláwà rẹ̀ mo tìláwà alukur'an àwọn àdìsí ti pọ̀ tó fún wa ní ọ̀nà bá ti máa gbà tìláwà tá a sì fi máa wá àlùbáríkà tá a sì máa ní ládàá tó jẹ́ pé ní bá Bukhari àti Muslim ti tó wa kábà wulẹ̀ lọ àwọn àdìsí tó kù odidi báàbù làwọn méjèèjì fún un àwọn láti ń bẹ fún Quran àti fún súra kọ̀ọ̀kan so al ló lọ́lá jù ká máa fi wá alibarika ká máa ṣe tìláwà rẹ̀ ká máa ha ká máa lò ó nta bá al bí ìta nínú alukurani ló wà ká máa lò ó ká máa pèpè lọ síbẹ̀ so eléyìí ò ní alibarika pé kurani ó jẹ́ alábàárikà ẹ̀rí pọ̀ lọ́wọ́ alukurani ẹ̀jẹ̀ amúbi ayé méjì àbí ọlọ́run ní wàhálà bára uzbillahi minash shaitani rajim wàhálà kitabun anzalnahu mubarakun ìtura yìí asọ̀kalẹ̀ ní tíra tó ti lálùbáríkà gẹ́gẹ́ ó sì wà nù suratul an'am ọlọ́run ti sọ nínú suratu sọ́dkọ̀ kitabun anzalnahu ilayka mubarakun tíra tó lálùbáríkà ní Qur'an gẹ́gẹ́ bó sì wà nù ọ̀pọ̀lọpọ̀ nínú àyà al-Qur'an ìmọ̀ kí alukuran ìmọ̀ tọ́ èyẹ ni máa fi sàtẹ̀gùn pé ọlọ́run wọlá bí mo ṣe ké yìí bí mo ṣe tọ́ yìí bí mo ṣe há yìí bí mo ṣe tẹ̀lé yìí bí mo ṣe nígbàgbọ́ sí yìí ọlọ́run fi ṣe àlùbáríkà báyìí fún mi ọlọ́run fi ṣe kíní báyìí fún mi torí ànábì náà ti ó túmọ̀ nǹkan tí ọlọ́run bá wí nípa mubarakun fi mubarakun fi pé bá a bá péjọ inú ilé kan táwọn táwọn ṣe ìrántí ọlọ́run àwọn afáàdé yẹn wá pé ìrántí ọlọ́run tó dáa jù òun náà ni yatadarasuna al-Qur'an táǹkì kùránì táǹtọ̀ táǹtúmọ̀ rẹ̀ àbí táǹsọ̀rọ̀ ọlọ́run so alibarika wo máa jẹ́ tiwa anabi tó ní sura báyìí ẹ máa ké sura Bakara àti Ali Imran wọn máa jẹ́ olùgbèjà fún ẹni wọn tó bá di ijó alikiyama àwọn sàbẹ̀ sì ké alukuran kánà bí wọn yín wọn gbé kódà màláìka ń gbọ́ bí wọn ṣe ń ké kurani gẹ́gẹ́ sọ fún sẹ́yìn bọ́lá fúnbẹ́yẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí abdullahi bin masoud náà tàbí sì tó fi wẹ́ ẹgbẹ́ tó bá ka arafi kanu alukuran ládàá mẹ́wàá ni alif láàmì ládàá ọgbọ̀n ni bó ṣe ké bó ṣe ké gbogbo agbára ṣe ń pé ó kéré mọ́ alif laada mẹ́wàá lam laada mẹ́wàá mim laada mẹ́wàá alif lam nínú táàbì náà pé kò á ní lálùbáríkà ànábì gan lò gbàtó rẹ tó rẹ ó sẹlá Muhammad sallallahu alaihi wasallam kúlẹ̀ àwọn méjèèjì tí wọ́n ṣe tí wọ́n sọ̀kalẹ̀ fún nígbà tí wọ́n ní làbí tó tó pidán fún ànábì kùránì lálùbáríkà lànábì fi ṣe ìwòsàn àwọn sàádéjọ́ sì ìtàn àwọn sàádéjọ́ kọjá lọ tí èjò sàn ara ilé kan tí wọ́n fi fi tọ́fi fi fatia tọ́fi sílé tọ́fi ké eléyìí náà ara bí kuran ní lálùbáríkà ni adéyí sàlàsàlà ó fún wa ní àwọn àyà tó pọ̀ táàfì mọ̀ ẹ́ pé ní kuran ẹ̀ ń tó lálùbáríkà ni adéyí sàlàsàlà yóò ké yóò ké sínú omi tàbí kó sàdúrà kó sàdúrà sínú omi kó gbé fáwọn sàábì rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe fún Thabit bin Qais radiyallahu anhu nínú sunani abi dawud nínú kitabu atib so thabit bol qais ọ̀rẹ́ anabi sadua sí ní omi ó ṣe ó gbé fún so èyí la rí tosi tó sì yẹrantí dáadáa ṣùgbọ́n ẹ máa gbọ́ táwọn ne ka ti pé ní ká jìnà sí hàn tún torí pé ní kò sí lakọọlẹ kì í ṣe pé wọ́n lẹ́nu hàn tún wọ̀ náà o ìyẹn ni pé ní ààrí kánàbí ò ṣe táàbà tẹ̀ tó wá ṣe náà ní àwọn tó bá ní àwọn fẹ́ ṣe àyà ìtàwọn tó fi ní kámọ̀ ṣe ní kámọ̀ ṣe ni pé ráúkà yà ayé musa sàwùkù làwọn èèyàn hàn wọn ò hàn kọ́ náà mọ́ ojú méní ẹlẹ́ẹ̀kejì dámù tàǹtàbàrà òní wọ́n fi hàn jù dámù tàǹtàbàrà ẹ̀ mọ́ ẹ̀ mọ́ wàláì bí mo ṣe rí gbẹ́sẹ̀ kọ́ sínú pépà ọ̀nà ńgbà táwọn kéékèèké bàbá wa kéékèèké ń lè kéwú nǹkan méjì náà nìyẹn máa lé ẹnì kan máa lé wárápà anákàlí káàkiri tàbí kan máa lé àdírẹ́sì ilẹ̀ lárúbáwá so kọ́lọ̀ tó fi ọ̀nà súnàmù náà mọ àwa náà àwọn tó ń sì lé wárápà anákàlí káàkiri kọ́lọ̀ tó máa fọ̀nà àwọn náà so wọ́n lé takutubu bìdámì tàǹtàbàrà tantabara ni ẹyẹlé èdè haúsá ni ẹyẹlé tantabara ìyẹn pé ní kó hàn pẹ̀lú ẹ̀jẹ̀ ẹyẹlé ayé àkùránì ó wá hàn pẹ̀lú nǹkan ẹ̀gbẹ́ sẹ́wọ̀n pé ní olóòfẹ́ fi wá àlùbáríkà ni ó ti bẹ̀sẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn tó lè pé ní tó xí làwọn sì ń lò àti fẹ́ẹ́ tó bẹ́ẹ̀ náà nǹkan àlìjẹ̀nu ó lè ní kó fi ìtọ̀ kó fi hàn ayé àlùkùránì sẹ́ni pé ó fẹ́ fi wá lùkọ́ rẹ̀ àbẹ́jẹ́ haila kó fi hàn lùkọ́ rẹ̀ sẹ́ni pé ló fẹ́ fi kùránì wá lùbáríkà rẹ̀ sẹ́ni pé ó ti jáde kúrò nù Islam so ó ń ṣẹlẹ̀ ní o kìí ṣe pé ní kìí ṣe pé àwòsàn so ìwà àlùbáríkà ọ̀nà tó dáa tá a lè fi gbá ìwà àlùbáríkà òní èyí tá a sọ̀rọ̀ jazakala khair. na ṣùgbọ́n èyí tí ò da nínú pé a fi kùránì wà lùbáríkà tí ò da tó yẹ kó yẹ ká jìnnà sí ó pẹ́ sí méjì àkọ́kọ́ èyí tó jẹ́ ẹ̀ṣẹ̀ ní ẹ̀kejì èyí tó jẹ́ ẹ̀bọ ẹ̀rẹ́ èyí tó jẹ́ ẹ̀ṣẹ̀ òun ni pé ká mú kùránì náà ni káwa káwa dì ká sòó lókun ká máa fi kọ́rọ̀ ká máa fi kọ́ ní ká máa fi kọ́ mọ́tò tá a fẹ́ travel gẹ́gẹ́ bí àwọn ṣe ìsáṣẹ́gẹ̀ ṣe ṣàlàyé fún wa ní wàásù tó lọ ó fẹ́ travel ó wá mú àyàkùrá ó so owó e, ó so sí ibi mọ́tò ó ti gbẹ́mí lórí pépà tó kọ yẹn kò gbẹ́mí lórí àdúrà tánàbí ní tó bá fẹ́ travel nìkan ké àti sọ ọlọ́run so ẹ gbogbo ẹ ti máa ń ṣeré eléyìí kò kó tó ẹ̀ṣẹ̀ ni kó jìnnà sí i káwá di kùránì káwé lóhùn ká máa fi kọ́ ká máa so nǹkan pọ̀ mọ́ ká láǹ fi ń síbi àwọn àyè káàkiri ẹ̀dá ọ̀pá ẹ̀jẹ̀ kí á jìnà sí i nínú àwọn nǹkan tí òtún sí lákọọ́lẹ̀ but kò sí lọ́dọ̀ tiwa yìí tó bá fẹ́ dé kùránì tí ẹ̀ bá dé haram mọ́kà yìí rí bó tẹ̀ jẹ́ pé àwọn àfáà nínú haram wọ́n máa ń kọ́ fún àwọn àwọn pakistani wọ́n máa ń sábà ṣe tó bá fẹ́ ṣe tìláwà kùránì yóò yóò kì í sí rẹ yóò fi ra yóò fi ra gbogbo ara kó tó sí kó tó ké kò sápọ̀lẹ̀ fún gbogbo eléyìí òun sì lóun fẹ́ ó fẹ́ pọ́n léyìí so gbogbo àwọn kan yìí ká jìnà sí èyí tó wá lè jẹ́ tẹ bọ́ nípa àpá afẹ́ fi kùránì wà lùbáríkà òun ni èyí tó ń bọ̀ yìí a rí lọ́dọ̀ àwọn àfáà àbí àwọn tó ń pera àwọn láàfáà tó yìí sáàfáà ó fẹ́ fi kùránì wà lùbáríkà ó fẹ́ fi sàdúrà ó fẹ́ fi ṣe nǹkan kan yóò wá kọ́ látòrí kò yàtọ̀ yóò wá kọ́ láti yìí wá ilé turujà wuna turujà wuna wá ilé yóò máa ẹ dàpọ̀. o <laughs> ti kọ́kọ́ gba ìtumọ̀ kùránì ìdúgbò àná turujà wuna wá ilé yóò máa bá lọ títí tí o fi débi yàsẹ́ eléyìí ṣírìkù ni àbí náà kéèyàn máa kọ kùránì látòrí kò jì wọn ni oníyàn jáde kúrò nù Islam ká máa kọ́ láti turujà wuna títí káwa kọ́ débi yàsẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ṣé wọ́n ní ká kájìnà sí i kéèyàn kọ́ alukurani wọ́n ní àbá ẹ bá ń ṣe fìràkù sí lágbájá àti lágbájá wọ́n a tọ́ba ti kankini sábẹ̀ jù sí sálángá kurani ba? bá wọ́n ní gbọ́dọ̀ jù sí sálángá téèyàn bá ṣe olú eléyìí ó sì kéèyàn ó múlẹ̀ jáde kó ní Islam so kíkà gbọ́mọ̀ sí ntí o máa mú jáde kúrò nínú Islam kurani náà ni wọ́n ànilọ́jọ́ náà tó bá ti hàn kọ́ wá jó kọ́ wá fi fótó àrí kọ́ la ilaha illallah eléyìí olùyàn jáde kú ònú Islam àbí àbá wọ́n gbé kíní kan ní àsìlẹ́ni tó gbé gbogbo ẹ̀rọ àwọn náà ti rí ní kékeré o ó wá di kùránì kùránì tó lọ́wọ́ sọ̀kalẹ̀ fáwọn ẹbí tíjú lílu mú wa tó sọ̀kalẹ̀ táwọn ẹbí gbà tí pẹ̀lú bó ṣe gbà táwọn náà mọ̀ táwọn sàábà lù wọ́n gbé owó mi ni àwọn àwọn ẹni tó gbé àwọn àfikọ́kọ́ sí láàrin àwọn àdì lókun okùn tó lé láìda ìdọ̀lá ọlọ́run àkókò foríjì wá o gbogbo ìta ti ṣẹlẹ̀ kọjá ọlọ́run àtúbọ̀ ọlọ́run foríjì wá o àwọn tó wà lẹ́nu rẹ̀ náà ọlọ́run àkókò fọ́nà súnmọ́ mọ̀ wọ́n o wọ́n aṣọ olókùn tó lé wọ́n wà fi kọ́kọ́rọ́ sí wọ́n àgbè ọmọ kan wà gbé lọ wọ́n wà fẹ́ ẹ̀fọ́ kùránì ẹlẹ́fọ́ làwọn pè tọ́ gbogbo eléyìí ẹ̀dá kan àwa àgbàlagbà àwọ̀ wá ni àwọn ibi tó bá ṣẹ́kù sí ó tó ń parẹ́ nísìnyí ó tó ń parẹ́ pẹ̀lú gbọ́lọ́ ibi tó bá ṣẹ́kù sí wọ́n ní ká jìnà sí torí pé ó lè mú yẹn kúrò nínú Islam tó ká jìnà sí gbogbo nǹkan báyìí ti kura nínú. ẹlẹ́ẹ̀kejì àwọn ànábì ọlọ́run àwọn ẹ̀ńtọ́nà ti fún lágbàrúkà làwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run lórí ilẹ̀ táwọn ọmọ ànábì ń gbé ẹ̀ńtọ́ lágbàrúkà jù bani ádámà ni gẹ́gẹ́ bọ́lá ti sọ ní alukur'an wàlá kọ́ karamna bani ádámà ọlọ́run kọ́ àwọn ọmọ ádámà ni wọ́n fọ̀tọ̀ náà ọlọ́run wa ni òun gbé àwọn ọmọ ádámà lọ́lá lórí alakẹ́fìrì mimma khalaqna agbé wọn lọ́lá àwọn ọmọ gbogbo nǹkan tá a dá lórí ilẹ̀ nínú àwọn ọmọ yìí náà àwọn náà wà àwọn lọ àwọn nínú àwọn tó nínú àwọn ànábì ọlọ́run náà àwọn náà tún lọ́lá jùlọ àwọn lọ àwọn òjíṣẹ́ nínú wọn wọn lọ́lájà àwọn ànábì ọlọ́run lọ àwọn òjíṣẹ́ náà tún lọ́lá jùlọ àwọn lọ àwọn olólè azimi àbáwọn tó dákọ náà alukurani twenty five àwọn náà lọ́lá jù àwọn yòókù lọ àwọn olólè azimi mara àwọn ibrahim ibrahim musa isa àti muhammad aleyhi salatu wa salam ìkẹ́ ọlọ́run àtàlẹ́ náà kọ́ máa bá gbogbo àwọn ànábì ọlọ́run so ẹni àlùbáríkà làwọn ànábì ọlọ́run àlejò wọn wà àlùbáríkà lọ́nà o ọ̀nà tá àlejò wọn wà àlùbáríkà ni kí ká gbà fún wọn kùránì ni gbogbo mùsùlùmí ó gbọdọ̀ gbà yí pé ní ànábì ni àwọn tó ń mú wa fún wa yìí gẹ́gẹ́ bó sì wà nínú ìgbẹ̀yìn suratul baqara gbogbo wọn ànábì ọlọ́run ni wọn àmọ́ sẹ̀rí àwọn ọlọ́run ti fi sẹ̀rí Muhammad sallallahu alayhi wa sallam òfin parí ìyẹn ni wípé ní kágbà pé ọ̀nà bí ọlọ́run ni wọ́n kágbà pé tàwíìdì ni wọ́n mú wá pé ẹ̀sìn ọlọ́run bá ẹ̀sìn kan ṣoṣo ni ọlọ́run sì sàwọn fẹ́ ni wọn ò ṣiṣẹ́ débẹ̀ kìí ṣe pé wọ́n ṣiṣẹ́ kankanlẹ̀ lọ́lọ́run fi wá sí wọn di ànábì ó yàtọ̀ sí àáfà àáfà á ṣiṣẹ́ débẹ̀ ni iṣẹ́ tá a ṣe débi àáfà ni pé àá lọ lè tó àá kéwù àá wà tọrọ àdúrà ọlọ́run sì nílé àáfà kìí ṣe pé kéèyàn mọ̀ ẹ̀ kọ́mọ ọlọ́run hàn fáàmù kan àbí bóun ṣe kíní kan kó máa lo ayé kò tọ́ yóò kàn máa wíwì kú wìí àáfàá kéwì ni yóò sì tọrọ àdúrà ànábì wo èyí ṣiṣẹ́ kan ọlọ́run ní kan máa ń ṣe mustapha yastafi mina rusuli yóò kàn mọ́ ni pé léyìn mọ́sẹ̀ ìlànàbí yóò máa wá sọ láti kékeré rẹ̀ títí tí ó fi dàgbà kò ní jó jẹ haram kò ní jó jẹsẹ̀ lọ́dọ̀ àwa mùsùlùmí ni o lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn mi kánàbí o tó dànàbí o lè ṣiṣẹ́ aṣẹ́wó o lè mutí o lè ṣe anything ní nǹkan tọ́lọ́run ò fẹ́ but lọ́dọ̀ tàwa mùsùlùmí nínú bìlífù tiwa ni pé ẹni tọ́lọ́run bá ti fẹ́ ṣe lánàbí láti inú oyún rẹ̀ títí tí ó fi dànàbí lọ́lọ́run ti máa sọ kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ <clears throat> ah, ìwà àlùbáríkà pẹ̀lú wọn òun náà ni ìtẹ̀lé ṣẹ̀ríà wọn ìtẹ̀lé sẹ̀ríà wọn òun náà tẹ̀lé sẹ̀ríà muhammadu sallallahu alayhi wa sallam ìwà tẹ̀lé sẹ̀ríà tànàbí òun náà ní ìwà barika pẹ̀lú rẹ̀ pẹ̀lú ọlọ́run wọlé abẹ́bí mo ṣe tẹ̀lé sẹ̀ríà nàbí ọlọ́run salibarika kìíní báyìí fún mi ọlọ́run salibarika kìíní báyìí fún mi èèyàn fi wọ́n wá alibarika náà nù so èyí ò ń lọ nípa ti àwọn òjíṣẹ́ náà àtàwọn ànábì ọlọ́run tọ́ nínú òjíṣẹ́ ọlọ́run àtàwọn ànábì ọlọ́run inú wọn ló ń sẹ́lá muhammad wa sallallahu alayhi wa sallam ṣùgbọ́n torí pé tó ń sẹ́lá Muhammadu. òun la láàfin fún ní nǹkan bíi ọgbọ̀n àṣẹjú ní ẹ̀yìn ètò ní òfìdẹ́ ká lọ síbi ìgbésẹ̀ ẹlẹ́kẹrin à ń padà bọ̀ wá síbi eléyìí òun náà ni àwọn kan máa ń wá lùbáríkà pẹ̀lú àwọn màláìkà àwọn màláìkà tọ́lọ̀ ń ránṣẹ́ àwọn kan ó láwọn wá lùbáríkà pẹ̀lú wọn lọ́nà wọn bóun ló sì ti tọ̀ ṣẹ̀ríyà àwọn màláìkà ẹ̀dá ọlọ́run ọba ni wọ́n bí ẹsẹ̀ lágbára tó ọlọ́run ló dá wọn ọlọ́run lágbára jù wọ́n lọ ọlọ́run dá wọn láti bí ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bí àdìsí ti ṣe fún wa nínú Muslim gẹ́gẹ́ bí kitabu zuhud pé ọlọ́run dá kọ́lẹ́mọ́tì màláìka tó mọ̀ lóhùn pé ọlọ́run dá àwọn màláìka láti bí ìmọ́lẹ̀ ó dá wọn báyìí báyìí báyìí ó sì dá àwọn àlìjànú láti bí iná ó sì dá ádámà láti bí nǹkan ti mọ̀ wọn. so màláìka ẹ̀dá ọlọ́run ni wọ́n tọ́lọ́run dá gẹ́gẹ́ bí àwọn ẹ̀dá yòókù àmúgbọ́lá fún wọn ó sì ṣe wọn ní ẹni àlùbáríkà ó ṣe ó fún wọn lágbára wọn ì jẹ báwa ti jẹ wọn ì mu wọn ì sùn wọn kéèrè wọn wọn sábà ń sin náà fáàdìjà àbàlà wọn sin náà ọlọ́run fún wọn ní ọlá àtàlùbáríkà ó wá fún wọn lágbára ju àwọn àlìjẹ̀nu lọ àwa náà mọ̀ kó fún àlìjẹ̀nu lágbára tiẹ̀ ṣùgbọ́n àlùbáríkà ń bẹ lọ́dọ̀ àwọn màláíkà kún agbára tọ́lọ́run bá fún wọn ọlọ́run wá fún àwọn màláíkà bá ṣe nínú àwọn ànábì tá a ọlọ́run fún àwọn màláìkà náà ní ọlá jura wọn lọ torí pé wa ma ya'lamu junuda rabbika illa hu àwọn màláìkà ọlọ́run bá pọ̀ tá a lè mọ̀ tán àmọ́ àwọn tọ́lọ̀ ń dákọ̀ fún wa ní alukuran jibril àti mikael tọ́lọ̀ ń dákọ̀ israfil ti nínú nususu shar'iyya ti náà sùn dákọ̀ so àwọn eléyìí àjẹpé àwọn láti jẹ́ pé àwọn lálùbáríkà ju àwọn yòókù lọ ni ọlọ́run dákọ̀ àwọn màláìka nínú Quran àwọn kan mẹ́jọ kan wọ́n gbé alárasì dání àwọn kan wọ́n ń sọ wa wọ́n ń kọ́ńtà nǹkan àwọn kan wọ́n gbẹ̀mí wa ọlọ́run dá nǹkan wọn àwọn kan wọ́n wà pẹ̀lú wa lọ sàárè àwọn kan wọ́n ń kọ́ńtà nǹkan sọ àwọn kan wọ́n ń sàṣàlátù fún wa tá a bá lọ mọ́sálásí àwọn kan wọ́n ń sàṣàlátù fún wa tá a bá wà nínú mọ́sálásí àwọn kan wọ́n wọ́n tọrọ ìkẹ́ àti ọ̀là fún wa ṣùgbọ́n ọlọ́run dárúkọ gbogbo wọn anabi muhammad sallallahu alaihi wa sallam náà kò dákọ ọ̀pọ̀lọpọ̀ wọn anabi ò dákọ ọ̀pọ̀lọpọ̀ wọn ṣùgbọ́n inú ayé tọ́lọ̀ ń dákọ oní jibril tó yẹ pé ari kà nínú sẹ̀ríà pé tọ́ba dákọ jibril àti àwọn màláìkà yòókù náà á ní salatu wa salam lọ́lọ́ ní jibril pé innahu laqawlu rasulun karim zi quwwatin inda dhil arshi makin muta'in thumma amin ìròyìn mẹ́fẹ̀ẹ́fà jibril lọ́lọ́ fi ìròyìn ìpinnu àṣẹni àpọ́nlé ni àṣalágbára ni àṣe ẹni tó ń tàlẹ́ àṣẹ ni olùfọkàntán ni tá a bá rán iṣẹ́ nínú ìjíṣẹ́ yẹ bọ́dọ̀ ti sọ nínú sóràtú Takwir àyà twenty one gẹ́gẹ́ náà lọ́wọ́ sọ wípé ni fa inna Allaha huwa mawlahu wa Jibril wa salihul mu'minin wal malaikatu ba'da dhalika zahir ọlọ́run dákọ̀ Jibril kótó dákọ̀ ànábì àwọn màláìka yòókù ajẹ́ pé Jibril là lọ́lá ó tún sọ pé mankana aduwa lillahi wa malaikati wa rusuli wa jibril wa mikala fa inna allaha aduwwun lil kafirin mélòó làwọn màláìka àlè mayé wọn o wà má ya'lamu junuda rabbika illa huwa ṣùgbọ́n jibril gẹ́gẹ́ bá ti mọ̀ ruhul qudus tẹ́bi òun lọ́nà kó máa fáwọn ànábì ọlọ́ọ̀ mikael fi ní onígbòmọ ṣètò òjò ìsọ̀ràfíì lọ́rọ̀ ní onífọ̀n fèrè àbí mánì yàmánì tó wà ní alukoran ọlọ́dàkọ̀ òun náà ìpinnu ẹni tí màláìkà ti ń sọ iná bọ́dà ẹni pé ridwan èmi ò rí tọ́ ní oníṣọ́ àlìjọ náà àmẹ́mi ò rí ìrìn nọ́ọ̀sù rẹ̀ ní ti èrè àzàrà yìí náà àrí nọ́ọ̀sù tó fẹsẹ̀ rìn lẹ́yìn pé ọlọ́run kọ́ dáa kọ́ pé malakul maut màláìka ikú àmọ́ kó wá bá kọ azara ìlú pé òun ni malakul maut àwọn kẹtẹ tó ní ismailu ni so ààrin násù tó fẹsẹ̀ rẹ̀ pé malakul maut orúkọ rẹ̀ ní azara yìí nínú àwọn malaku náà tí àtọ́ nínú àwọn tíra náà ni munkar àti nakir rakib àti aláwọn tafsir ọlọ́run sọ pé rakibun àti rakibun àtìk eh, kò sọ ọ́ dẹ̀rọ̀ kì í mú wá àtìk kì í ṣe àtúfún wọn máa tù ìyẹn pé sífà wà mọ̀ sùn ló fi ṣe tó o gbé ìmúra màláìka kan wá ń jẹ́ rọ̀kì kọ̀ọ̀kan jẹ́ àtìk àwọn ibi tí àwọn àgbàlagbà ti rí eléyìí ààrí nínú àkọọ́lẹ̀ tó ìwà wà lùbáríkà pẹ̀lú wọn táwọn èèyàn ń ṣe èmi ò mọ̀ bóyá náà ni à ń sọ orúkọ màláìka ni o pé à ń sọ Jibril Mikael Israfil àmọ́ ìtì rẹ̀ nìkan tó sọ ọmọ rẹ̀ ní azara ìlú yìí o inú nǹkan mọ̀láìkà sì lòun náà àti rẹ̀ nìkan tó sọ azara ìlú. naam ìwà àlùbáríkà táwọn èèyàn wá ń wá àlùbáríkà pẹ̀lú àwọn mọ̀láìkà tí ò tọ́ tó lè mú yẹn kó nu ìsìláàmù ó ní àwọn tó máa ń pè ní Jibril ṣe nǹkan báyìí a rí nínú Islam a rí nínú ẹ̀ tí ò ṣe Islam nínú àwọn tí èsè islam àwọn kan agbára tọ́lọ̀ ń forú al-Qudus ẹ̀mí mímọ́ agbára ń kọ́ wọ́n wá sọ ẹ̀mí mímọ́ di ọlọ́run yóò bá ń ṣàdúrà àbí yóò bá ń ṣàdúrà ó kọ ẹ̀mí mímọ́ gbọ́dọ̀ wá ń bẹ̀ pé ẹ̀mí mímọ́ ṣe nǹkan báyìí fún wa wọ́n ti sọ ọ̀dọ̀ náà èyí ò sí ní islam. No èyí tó wà ní islam tó lè gbé àwa náà kúrò nínú islam tí mùsùlùmí náà ń ṣe ó ní pé ya jibril ya mikael ya israfil ya azarail ya rọkọyail ya yabai tó bá ti jẹ́ yabai ó lè gbé yẹn kúrò nínú islam kò dáa ká máa sọ bẹ́ẹ̀ ó sì pọ̀ nínú àwọn àdúrà àwọn àgbàlagbà pé màláìkà tá a fi ti kinní báyìí ṣe nǹkan báyìí fún mi ẹbọ ṣíṣe ni kò dáa lóòótọ́ wa nù afar tó wáyé pé yẹn fẹ́ dáàkọ màláìkà yìí ó wá nínú àdúrà tánàbí ṣe ànábì ni Allahumma ọlọ́run bá mi ò rọ́bà Jibril wa Mikael wa Israfil ẹ̀wù bọ́lọ̀ ti ṣe àbábẹ́bí ti ṣe ìdánfà rẹ̀ ọlọ́ọ̀ba mi o ọba jìbìrìlà ọba mikaela ọba israfila hadisi yìí nínú muslim ló wà nínú kitabu musafir sọláàtì musafirin báàbù dùá fi sọláàtì lẹ́yìn ìyẹn pé ọlọ́ọ̀bọ anabi ò pé jibril kò pé mikael kò pé israfil rọba jabra'il wa mikael ọba tó dá mikaela ọba tó dá jibril ọba ìyẹn ni pé gbogbo agbára tó yìí òwú tẹ́lẹ̀ mú mọ́ lé ní ẹnìkan ló dáa kí ló dé tó ń pè àsìkò ìgbà tó ń pè ní ẹbí sẹ́kítìrì ti sẹ́yìn nínú wá sí wọn tó lọ ń dòwe pé àsìkò ìgbà tó ń pè ó ń sì àdúrà ẹ̀kọ́ lẹ́tí bí ọlọ́run ti rẹ́ sẹ́ńdà náà tí wọ́n wá ń pè ọjọ́ dákẹ́ kọ́ wọn pé ẹgbẹ́ wọn ní sẹ́ ló bí láyà fúrú tó ń ṣe lọ́run tó ń ṣe lọ́run lọ́wọ́ tọ́lọ́run rẹ̀ ń ṣe tó bízì ìwọ́n tó wá ń pè pé ẹ̀mí mímọ́ ò ṣe nǹkan báyìí fún mi yóò mọ̀ fi ọ́ sí ẹ̀yẹ́ ni torí pé ọlọ́run padà pé níjọ́ àlìkìyà mọ̀ bí ó ṣe pé ànábì yìí sá kò sí ìwọ̀n lọ ní wọn wọn kùrọ̀ òun ní awakọ̀ yábùdú na ṣèitán àwọn ṣèitán ni wọ́n ń sìn awakọ̀ àwọn mọ̀láìkà ó bọ̀ pamọ́ sẹ̀ kó lọ́dọ̀ àwọn so ká mọ̀ pé mọ̀láìkà ká máa ṣe istigasa pẹ̀lú wọn ẹ̀dá ọlọ́wọ́n bá ní wọn kò dáa tó bá yẹ pé dandandandan afẹ́ dárúkọ wọn ẹ̀já àṣebọ́nsẹ́ lámọ̀ ọmọ náà ti ṣe àmọ́ ẹ̀yẹ pé ọlọ́wọ́n bá tó dá Jibril ọlọ́wọ́n bá tó dá Israfil ọlọ́wọ́n bá tó bá Mikail so alimọ̀ wí báwọn ṣùgbọ́n ká máa wá pé àwọn gẹ́gẹ́gẹ́ ọlọ́run ti sọ fún wa pé láyé láyé stankifa al-Masih ayé kúná abdulilá ọlọ́run ni mẹ̀sáyà ànábì kò lágbára kò tó bẹ́ẹ̀ kó yọra rẹ̀ kó ònú ẹrú ọlọ́run tọ́nà wọn bá dá wàlẹ́ màláìkatul mukarrabun àtàwọn màláìka tó súnmọ́ wa tó jẹ́ pé ní àárẹ̀ wọn sẹ́ wà mọ́ ní ẹ̀sán kẹfà á ní ìbàdàtì ẹ̀gbọ́n bá lóun yọra kó ẹrú wa torí bá a fún lágbára àbá fún isa lágbára mọ́ ìdílé kùdùdé máa ṣe báyìí tẹ́ wá sọ ọ́dọ̀ náà kó ló wa tó bẹ̀ kó ló ń fẹ́ kó nu ẹrú wa fasaya ṣuruhum ilayhi jami'a fa amma alladhina amanu títí dé ìparí ayá wa amma alladhina stankafu wastakbaru fayu'adhibuhum adhaban alima wala yajiduna lahum min dunillahi waliyan wala nasira so ẹ̀mí ọlọ́ọ̀ni gbogbo àwọn eléyìí àti màláìkà àti bí jìbìrìlà ti lágbára tó tọ́lọ̀ ròyìn rẹ̀ tánẹ́bí náà tún ròyìn rẹ̀ ó lágbára o jìbìrìlù lágbára o síbẹ̀síbẹ̀ ẹ̀rọ ọlọ́ọ̀ ni wọn mo lè jáde kó nínú ẹsẹ̀ nínú àṣẹ ọlọ́ọ̀ wàyẹ̀ ọmọ yà sọ̀rọ̀ ọ̀hún jẹ̀mí yà fún mọ̀ yà kú nínú màláìkà àhàwùn láì yà kó gbogbo àti ẹni tí ń pẹ sáàsà rúlù àti ń pẹ wẹ gbogbo ẹ̀ tó ní orúkọ ọlọ́run bá ní tí ìlú bá orúkọ lédè Ibrahimiya sáàsà orúkọ kí àwọn eh, sáàsà eh, níbi eh, tó àwọn ìlú tá a ṣe ní ìta ní rọ́ọ̀kà yá ìlú mọ̀ ní rọ́ọ̀kà yá ìlú ìlú lóòótọ́ ni. Jibrailu lóòótọ́ ni ṣé gbàtí mo wá lọ du wọn tọ́jú ẹ̀sìn tó kó wọ́n gbọ́ ìlú wọ́n ṣe ìlú kò tó ṣe mọ́sítà ni wọ́n ní lóòótọ́ ìlú ọlọ́run náà ní dédé Ibrahima wọ́n gbọ́ ìlú wọ́n gbọ́ sẹ̀yàníyà kò sédè tó wọ́n gbọ́ wọ́n ní wọ́n dà tó wá fún wa láńṣẹ́ẹ̀sì pé ká mọ̀ wá pè é pé yàrá ó kà yá ìlú ẹ̀múnásù àgbọ́ pé ní ẹ̀rú ọlọ́run dẹ̀rí nínú ṣẹ̀rẹ̀ yìí ẹ̀fún àdídẹ̀ nínú ṣẹ̀rẹ̀ yìí kan tó ní àlepè bẹ́ẹ̀ kò sí. so ìjọba náà wà kó gbogbo wọn jọ yóò máa yà sọ̀rọ̀ oúnjẹ ní ìhà. àwọn sáàsà wúlù nǹkan tí ò sí yìí nù bẹ́ẹ̀ gbọ́ bàbá àbí sọ́wọ́n lóde síríyà níyà kò sí mẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ń kẹ́yìn tó ọlọ́run kó gbogbo wọn jọ sọmọ yàgò lùlù màláyíkà ọlọ́run sọ fún àwọn ya àhàrù láì yá kó kánú sẹ́yìn làwọn eléyìí ń pè ọwọ́ ìlú èmi dẹ̀ wá mo fi gbàdí mo wo gbogbo wọn mọ ájímù tí ìrì yẹn ọlọ́run pàyà ìlú mo tó wá wo mọ́tàbà sàmìlà mo ẹ́ńtà ìlú èrí èrí ìlú ibi wọn ti rí ọtọ. mo mú ẹ ibi tí wọ́n ti rí ọ̀tọ̀ àṣírí ni àṣírí ok wọ́n lu ìsáàbì ahamu sakaku ahamu sakaku wọ́n lu ìsáàbì náà fi yọ ok mo wo mọ́tàbà sàmìlà mi ò rí ọkàyà rí mi èmi ò rí níbẹ̀ so àjẹpẹ́ ọkàyà rí mi tẹ̀ sínú àwọn ẹ̀ńtọ́lọ́wọ́ tẹ̀ pé àwọn òkòdùgbò màláìkà pé àhàwùlá ìyá kọ̀ọ̀kan rẹ̀ yàgùdù sẹ́yìn làwọn eléyìí ń ṣe kí làwọn màláìkà yìí kọ́ọ̀lù subhánà mímọ́ ọlọ́run ẹ̀ anta waliyina ìwọlọ náà bá min dunihi àwọn ọmọ wọn rí o balkanu ya'buduna jin àwọn àlìjẹnu ni wọn sìn aktharuhum bihim mu'minun àwọn àlìjẹnu wọn sìn àwọn akọ kò sí èyí tó kàn wá bẹ́ẹ̀ sọ suratu sábàyì àyà fọtì àyà fọtì sọ ẹni ń gbèrò kàyà ìlú mọ́gbàtàn jẹ́ pé orúkọ ọlọsọ pé bihaki rọbì jibril má bẹ́ẹ̀ pé rọgà ẹnu rọgà ẹnu kọkọ sí mẹni kò ní haku tí ó tiẹ̀ wá ní haku mẹnu wà abdaya kú náà lọ́wọ́ ní hindu so bihaki rọbì jibril eh, bihaki rọbì mikail bihaki rọbì eléyìí àwọn mọlẹ́kà bá rí yusabbihu ar-ra'du bihamdihi tójú bá ń rọ tààrà ń sẹ́ pàrà wal malaikatu min khifati àwọn mọ̀láìkà bí wọ́n ti súnmọ́ náà ọba tó gbẹ́sẹ̀nsẹ̀sì tó wọ́n bẹ̀rù ọlọ́run so kílámù alẹ́ afẹ́ wà lùbáríkà pẹ̀lú pé ká máa pe àwọn mọ̀láìkà ọlọ́run ọba sí so pé alẹ́ wa máa ẹ́ ẹ́ àdìsí tó ní nǹkan tó náà ọba kọ́kọ́ dá ìwọ jábìrì ìjọ ọmọ jábìrì ní ìmọ̀ ó ní ìmọ̀lẹ̀ ọlọ́run ọlọ́run nìkan ló kọ́kọ́ àti òsì nǹkan kan gbàtọ́nà wọn fẹ́ dá gbogbo àgbáńlá yìí ó wá dá ìmọ́lẹ̀ kan ìmọ́lẹ̀ ànábì ni látara àmọ́lẹ̀ yẹn lọ́nà tí wọ́n á dá gbogbo nǹkan nǹkan náà ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ànábì ni asàfùnmọ́ àràzù kò rí bẹ́ẹ̀ o ntáwọn ànábì tẹ jí ntáwọn afá tẹ jí ẹ̀ sí pé ntọ́nà kọ́kọ́ dá aláwo ni alikọ́lámù ni kò sí ìmọ́lẹ̀ ànábì bẹ́ẹ̀ sallallahu àmọ́ ètò ní wọn kọjá ibi lóhùn òde èyí tó kù gbẹ́tẹ̀ ìgbésẹ̀ tó kù nínú àwọn nǹkan tó lálùbáríkà tá a ní máa fara wọn wá lùbáríkà òun làwọn àfa àtàwọn wòlíì tọ́jẹ́tọ̀ náà àwọn ẹni ọlọ́run asọ́ọ̀nì àwọn wàlíyùlá ta ni ẹni ọlọ́run tàlàfà dáadáa tàlálẹ́pẹ̀ wòlíì náà tàlálẹ́pẹ̀ láàfà tàlálẹ́pẹ̀ ní wòlíì àlè sọ́tàn àmọ́ orí afẹ́fẹ́ la wà ẹjọ́ afúnra wa ní àwọn kìrìtẹ́ríàsì kan àwọn àpèjúwe kan àwọn nǹkan kan tí wọn náà fi mọ̀ pé àfáàní lè mú lé wà lùbáríkà lọ́dọ̀ rẹ̀ ní ọ̀nà tó bá ṣẹ̀rí àwọn wòlíì ta lè pè é wòlíì wòlíì ọlọ́run tí èsì tèṣù òun ni ẹ máa kà á o ẹni tí ń kí wákàtí márààrún déédéé ó di mélòó nínú jama ní masalasi odumelo tọdún wa yẹn nẹfìlà pẹ̀lú àwọn nẹfìlà tọ́lọ̀ ń nínú nẹfìlà ìrun ni o nẹfìlà zaka ni o nẹfìlà tàwẹ̀ ni o nẹfìlà tó ṣe déédéé ẹ̀rí kìtàbù wa sunna odumelo àfa wòlíọ̀ náà òun náà lẹ ń tọ́ bá dénú yàrá rẹ̀ tọ́ ní bá ju obìnrin mẹ́rin lọ ó di mélòó. àáfàá wòlíì ọlọ́run wòlíì ọlọ́run òun lẹ ń tọ́lọ̀ ń bá ṣe kàrámọ̀ fún tí ó wà tó ṣàpọ́nlé fún tí ó wà máa sọ fáwọn ọmọ kéwù rẹ̀ pé èèyàn gbọ́dọ̀ rí ikẹ́ ẹ̀sọ́ ń pa rẹ̀ èèyàn gbọ́dọ̀ rí ikẹ́ ẹ̀kọ́ lẹ̀ èèyàn gbọ́dọ̀ rí ikẹ́ ẹ̀sọ́ fáwọn èèyàn tó sì ṣẹlẹ̀ lójú wọn ọdún mélòó àfà wòlíì ọlọ́run òun ni ẹni tí ò ní fún wa ní orúkọ kan nínú àwọn orúkọ ọlọ́run nígbà tá a wá gbé orúkọ yìí sínú òṣùwọ̀n kìtàbù àsúnà àbá orúkọ yìí nínú Quran àbá nínú hadith eléyìí sáfà ọlọ́run àbá ọlọ́run náà lẹ́nu tó bá mú orúkọ kan wá. tá a wá alukurani àbókọ yìí bẹ́ẹ̀ àwọn olú àdìsí yìí bẹ́ẹ̀ ẹ̀dá àkọsẹ́ ń bá ń ó di mélòó ó di mẹ́fà àfa àtọ̀nà ó ní ẹ̀ńtọ́nà ọgbọ́n pọ̀lé gẹ́gẹ́ bó ti wà ní àdìsí kúdìsí bó di ọwọ́ rẹ̀ títí ń gbà yóò di ojú rẹ̀ títí rí náà yóò di ẹnu rẹ̀ títí sọ̀rọ̀ yóò di ẹsẹ̀ rẹ̀ títí rìn ṣùgbọ́n àbá yóò wá sọ fún yín pé kèé ṣe pé mo ti ṣe fànáwù sínú ọlọ́run ọlọ́run ti wá di ara mi èmi náà ti di ara ọlọ́run mo ti wá wà sọ́là èmi pẹ̀lú ọlọ́run àti wá di bákan náà eléyìí wọ̀nyí sáfà so ẹ wá já padà síbi òfin mẹ́fẹ̀ẹ̀fà o nọmba one wòlíì ọlọ́run òun lẹ́yìn tí ń kí wákàtí márùn-ún lójúmọ́ nísìn àwọn àfáà kan ò kí òun mọ́ wọ́n sì pèrè àwọn láàfà lóòótọ́ àwọn yòókù wọn náà ń bá wọn jà o dáadáa pé eléyìí ò sí inú ìlànà wa àmọ́ wọ́n wà tó sì pèrè àwọn láàfà káwọn ò kí òun mọ́ àbí tí o bá tẹ̀ kírun pé ẹ̀ ń wò mí pé kírun ni mọ́kà mo ti kírun ọ̀hún mọ́kà bò ó ìgbò lọ gba visa ìgbò lọ gba visa fa mọ́kà bò ó ọ̀sùn gbárẹ́ sí kọjá náà àmọ́ kì í jẹun mọ́kà. kì í jẹun mọ́kà àmọ́ yóò jẹun lé. tó bá kàrún. tó bá kàrún. ọlọ́dúnrún mọ́kà. <laughs> sì mọ̀ lọ jẹun mọ́kà. tó bá fẹ́ jẹun yóò jẹun lé àbó tó bá fẹ́ kírun yóò lọ kírun mọ́kà àà tí a mọ̀ ọlọ́run jẹ́ àríyìn pẹ́. eléyìí rẹ̀ sáfà wàláì kì í sáfà gbogbo ẹnu la fi wí mẹ́kà ní ló ń lò mẹ́kà ní tó gbóná ní lò ogun ogun nínú àwọn eléyìí náà ni wọ́n ní kó jòó máa rọ̀ òjò sì máa rọ̀ ọmọ kan ní àjọ wà ń Saudi ọmọ Ghana nínú àwọn àgbà àfa ńlá ń Ghana ni wọn wá sọ fún wa nígbà tí àwọn àfa kan wá sí ìlú wọn láti West Africa náà ni àwọn ọmọ rẹ̀ wọn ròyìn fún bàbá tiẹ̀ nígbà tó délé pé bàbá wọn lọ àwọn wá sọ fún àfa àwọn àgbà pé òjò rọ̀ pé àfa kan sọ wọn báyìí ni òjò ló pa àwọn délé bàbá rẹ̀ wá sọ fún pé wàláì lẹ́ka mi ni òun náà ni bọ́ọ̀sì ti dúró yìí èmi ò sọ wọn báyìí òjò sì máa rọ̀ èmi ò sì sínú òjò ayé kò tán òjò sì ń rọ̀ èsì ló jọ yín èmi náà sọ wọn báyìí òjò sì ń rọ̀ lẹ́tà yìí ni àṣírí ni àṣírí táwọ̀ idẹ́ ṣeheru táwọ̀ akáàkiri so eléyìí wọn sáfà o tẹ́ ẹ bá ti rí i òní mo fi sọ́nù dẹ̀lílì ìṣẹ̀rẹ̀ yìí dúró ní pé tọ́ba bẹ́ẹ̀ ló mọ wòlíì ọlọ́run ìwọ́sà ti lọ mí rẹ̀ gbìyànjú kọ́ ọmọ mi rẹ̀ wàá wo mọ́sálásí tó súnmọ́ tí wọ́n ṣe àwọn àwọn akpọ́rọ́ tí sì ń gbọ́ ǹjọ́ lọ bẹ̀ jáde nínú ilé rẹ̀ lọ kírun jàmọ́ ìlú mọ́sálásí ìwọ́sà ti tíráì kí wákàtí márùn-ún ní mọ́sálásí tó súnmọ́ ẹgbẹ́ ilé rẹ̀ tọ́ ọ bá ti rí i níbẹ̀ ó gba step number one tọ́ ọ bá rí mọ́sálásí kèé sàfà kèé ṣe wòlíì o kèé sàfà tọ́ ọ bá ti rí i Masalasi, mọ́sálásí alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì òní obìnrin mẹ́rin àfààní olóbìnrin márùn mẹ́fà yóò wà ní ntọ́sọ̀rọ̀ ẹgbẹ́ òun ti gba igi lórí eléyìí òun gbé la ilaha illallah jìbìtì ó lè jìbìtì obìnrin òun ṣe kúṣe ọ̀dọ́kọ òun gba òun gba yìgì kúrò lórí rẹ̀ òun gbé fún ẹnìkan ìyàwó àmọ́ lọ bíi mẹ́jọ mẹ́wàá ń lé rẹ̀ kìí sàfà o ẹ wàá lóun fi jọ ànábì kìí sàfà ẹlẹ́kẹ̀ẹ́ta àwọn etí karama máa ń ṣẹlẹ̀ fún karama wà dáadáa àwọn míì ṣẹlẹ̀ lójú tiwa náà àwọn míì ó ṣẹlẹ̀ lójú tiwa àbó ṣẹlẹ̀ lójú àwọn tó jẹ́ gbìyànjú fún wa tá a fẹ́ máa dákọ kó má bàa mú nǹkan mi dání tó ṣẹlẹ̀ lójú tiwa lọ́dọ̀ àwọn àfáàsù náà ẹ̀gbìn a ah, mọ́sálásí tá a ti fẹ́ kírun yìí àwọn ọ̀tọ́ ọlọ́run fẹ́ dára ń bẹ ẹja jáde kó ń bẹ ẹja kírun gbàgbà ká ṣe kútúbà ká ṣe ká kírun ibi tá a ti ti ń kírun lọ́wọ́ àbí tí àwọn wa ti ń kírun lọ́wọ́ ibẹ̀ ni gbogbo mọ́sálásí ti dàwó sínú ilé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ohun àfààní yìí sì gbọ́dọ̀ gbọ́lẹ̀ àṣírí lákọọ́lẹ̀ àbó kọ́lẹ̀ àwọn ọmọ kéwù kò sẹ́ni ń sọ káàkiri yàtọ̀ sí àfáà tó fi yóò fi hun kọ̀ sí ìdàní chairman ló ní ká parẹ́ àwọn kọ̀ sí ìdàní bẹ́ẹ̀ tó pọ̀ nínú àwọn tá à ń pè láàfáà pé ọlọ́run ṣe báyìí fún mi níjọ́ tí mo débi báyìí kàrámà kan tọ́lọ́run tó ṣe fún mi nìyí kì í sáà fà gbogbo ẹ kí wọn tó polongo rẹ àfa onẹntọ́lọ̀ ń ṣe karama fún táwọn ọmọ rẹ fi àmọ sọ tó wá jáde mọ́ wọn tó wá fún wọn ní invar ìlérí tó lè tó ń bá gbọ́ lọ́dọ̀ ẹnìkan èmi kọ́ ẹlòmíì wọ́n fi jọ àwọn sàábẹ́ mi láìlè ẹmọ kò bá mi lọ́dọ̀ ọ̀nà wọ́n fi jọ àwọn sàábẹ́ sàábẹ́ tó gbé ọ̀rọ̀ ní Mẹdínà tó forí kanlẹ̀ tí ó sì mọ̀ pé yẹn wà ní mọ́sálásí ọlọ́run ẹ̀ ní gbé orí ikú ń bẹ tọ́ ọba rọ́jò ah, àwọn ẹrú ọlọ́run níbi tá ànábì wa sísàrí ànábì wa àfi tọ́ ọba rọ́jò fún wa ọlọ́run kò sì mọ̀ pé èèyàn wà ń bẹ nínú mọ́sálásí ti ń gbọ́ òun rò pé kò kankan bẹ̀ nígbà tó dilẹ̀ mọ́ náà lọ bá gbé mo wà nínú mọ́sálásí mo gbọ́ ntọ́ sọ ọgbọ́n tí mo sọ èmi kọ́ mo sọ oníjọ́ kejì wọn ò náà nàmá nínú Mádínà kí wọ́n bá mọ̀ yí pé ní ẹ dákun bá ṣe ìlú eléyìí fún olùgbòmí níjọ́ kejì signboard id card ìjẹ́dẹ́nu àfa ọbẹ̀ gidi ọbẹ̀ sọ̀nù ilé rédíò lórí akẹ́kẹ́ lórí rédíò mi sìn wàláì yóò tún máa sọ fún wa pé òun ló òun kó àṣírí wá láti ìlú báyìí o wọn ni ká mọ̀ dà kọ́ abẹ́ ẹ̀gbọ́n nu rédíò ni. Ah, ah, ah, àbẹ́ ẹ̀gbọ́nú rédíò ni lọ́dún ní ìlú báyìí mo ti dé kódà mo tó kó àṣírí dé gbogbo òṣòro ní ẹ̀ máa kó bọ̀ àwọn èèyàn ẹ̀ sì ń lọ níbi tí sẹ̀yìntàní ń fi làákàyà àwọn ọmọ ènìyàn ṣeré dé so àwọn eléyìí ń sáfà o ká jìnà sí wọn àbí kó máa wá mú nǹkan kan especially ahamu sakaku halau yasu ó kọ tí ò dáa lélẹ́yìn tọmọ yẹn jáde kúrò nù islam torí kíni àwọn olùkùránì àwọn olùhàdísí àrí àhámọ́ sàkákù ń bẹ̀ tọ́wálọ́ abidétu ńkọ náà kan aláwù kan mímu kan muhammadu kan sábẹ́bí ṣe bẹ́ẹ̀ ni àwọn sàhábà ṣe bẹ́ẹ̀ ni ẹ mọ̀jà wà lùbáríkà pẹ̀lú gbogbo eléyìí eléyìí ó lè ẹ̀sìn islam so àáfàá àwọn àfa àtọ̀nà ọ̀lẹ́rìí tí ó máa tẹ̀lé súnà ọ̀nsẹ́lá Muhammad bẹ́sẹ̀ ń wọ kẹ́rẹ́ ma yóò máa tẹ̀lé ẹ̀rọ̀gbà ẹ̀rìgì ṣòkòtò kó fò lókè ìbẹ̀rù ọlọ́run tẹ́lẹ̀ náà sì rí i pé tọ́ba ní ànábì ló sọ nǹkan báyìí wàláhì yóò máa tẹ̀lé kò níbi àà àsìkò ànábì ló léyìn o ayé ti chẹ́ǹjì ṣòkòtò ṣòkòtò wa ni wa kà ẹ̀rọ̀gbà wa ni wa káàmọ̀ bójú ìjáàbùdá wa sọ di kíní àṣà ni kìí ṣẹ̀sìn kò ní sọ bẹ́ẹ̀ ní àfàsùnlẹ̀ ní wòlíì gbogbo ẹni tó máa ń ṣe báyìí wòlíì ọlọ́run ni kódà kó jẹ́ káfíńtà kódà kó jẹ́ télọ̀ kódà kó jẹ́ bíríkìlà kódà kó jẹ́ dírẹ́bà wòlíì ọlọ́run ni ṣé n kí n wákàtí márùn-ún níjàmbá nínú mọ́ṣáláṣí orítẹ̀lé ntọ́lọ́ sọ orítẹ̀lé ntánẹ́bí sọ orí ògbó ṣe lágbára mọ́ wòlíì ọlọ́run ni àwọn àṣírí kápá fẹ́ di wòlíì òun ló fún wa ní gbogbo pọ́bẹ́mù ẹ wàá láwọn àfa ọlọ́run àwọn àfa súnà àwọn àjẹmọ́ náà ó yẹ ká pọ́n wọlé ó yẹ ká pọ́n wọlé ká fún wọn ní nǹkan ká máa fún wọn lẹ́bùn tó fi ká máa ṣe dáadáa sí wọn táwọn náà ò fi ní máa gbé àwọn irọ́ kalẹ̀ fún wa mọ́ ah, gbogbo àwa tá a jòkó yìí tá à ń pera wa lórí súnà gbogbo wa là ń ṣiṣẹ́ tá à ń gbowó oṣù àwọn bàbá yìí ò níṣẹ́ kankan tó ń ṣe kí ló dé táwa náà ní máa ṣe ziyara wọn ká mọ nígbà tá a ní níṣu tó lè máa tọ́jú wọn tó lè jẹ́ pé iṣẹ́ ìlú wọn ṣe táwa náà fi débi tá a dé lónìí kọ́nà kó bá ṣe dáadáa fún wọn àwọn tó ti kọjá lọ ọlọ́kùn bá kẹ́ wọn kó gbẹ̀ wọn àwọn tó kú ọlọ́dàkùn kó ṣe dáadáa fún wọn ẹja tọ́jú àwọn àfa ìtọ́jú wọn yóò mú àwọn nǹkan tá à ń sọ lónìí yóò mú kúrò ìwà ìbáríkà pẹ̀lú àfáà ó lẹ́tọ̀ọ́ ó kàn ní ọ̀nà ni èyí tí ó wà lẹ́tọ̀ọ́ tá àfáà náà bá ní tí ó jẹ tí ó mu tó tó gbogbo èyí tí ó lẹ́tọ̀ọ́ yóò kúrò ń bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ló kù ń bẹ́ẹ̀ rẹ̀ yóò kúrò ń nínú bẹ́ẹ̀ ni <laughs> nínú ọ̀nà tá a lè gbà wà ìbáríkà pẹ̀lú àwọn àfáà òní pé wáàsí táwọn àfáà bá ń ṣe ẹjẹ́ àmọ́ lò o ẹ á mo gbọ́ nu wáàsí alájà gbà sọ báyìí àwọn bàbá wa sọ báyìí òní mo fẹ́ lò àlùbáríkà àwọn àbáwọn náà lọ jẹ́ lọ fi lo lọ fi tẹ̀lé ẹ lọ́rùn àlùbáríkà àgbọ̀n wọn nù àbí à àbẹ tó sì ń ṣe tíra nu wọn náà ni yà á mórí nu takọ̀lídùú jà ìlú yàbí nù kíní tíra báyìí wọn ni báyìí táwọn bàbá wa ṣe adam rahimahullah ni wọ́n ṣe báyìí ah wọ́n ní báyìí ní ká ti ṣe wọ́n ní ká mọ̀ sùn kú òda wọ́n ní òkú dàgẹ́ bíi wòlíì mọ̀ nílẹ̀ yorùbá ni kò sì bá súnà mu wọ́n ní amọ̀kúnlẹ̀ ah ìmọ̀ bàbá yìí ló lò ọjà àlùbáríkà wọn lẹ́rọ ọjà àlùbáríkà bàbá náà nù bí bàbá ṣe ní ládá ni wọn náà mọ̀ ní ládá àwọn àlùbáríkà tó tọ́ súnà nù ká lo wáàsí wọn ká lo tíra wọn ká máa lọ bí wáàsí wọn ká kọ́ kásàdúrà fún wọn alẹ́kìtìdá òbíìn fi máa wá fakọ̀lì kìtàbà wọ̀ sunna yàrá ntí bàbá sọ ń bí ntọ́nà náà sọ ni ntànà bí sọ ni àbí nǹkan tí bàbá sọ ń a ah, ẹ lóòótọ́ àwọn náà rí inú tíra ni ṣùgbọ́n ẹ̀rí inú tíra wọn ti pẹ́ lóòótọ́ àmọ́ àdìsí tí ò fẹsẹ̀ rinlẹ̀ làwọn àfáà tó wà wájú wọn lò ó làwọn náà sì lò ṣùgbọ́n ńgbà tí ti wá dé nísìn àti rí i pé àdìsí yẹn o mọ̀ọ́dúnwò ni àbádìsí yẹn o dọ̀yìfù ni pẹ̀lú ládàbí pẹ̀lú àpọ́nlé pẹ̀lú sàdúà fún wọn pẹ̀lú pé kìí ṣe ìláwà àtẹ̀lẹ́ sí pẹ̀lú pé kìí ṣe báwọn wá ṣe tẹ̀síyìrì táwọn wá sọ ibi àléébù wọn láwọn wá wá rárá àtàràhùn àlẹ́yìn kama kama rahimahullah kìí ṣe rọ̀dí aláwa ni òun torí àṣejù wa ti tún débẹ̀ pé àwọn àfa wa nísìnyí ó mọ̀ ti dà á pa àfa kan rẹ̀jẹ̀ aláta aláàánú díẹ̀díẹ̀ rahimahullah ni wọ́n ní ká máa lò fún wọn àwọn sàhábà ni radiyallahu anhum wa radu anhum ọlọ́run náà ti sọ́nà alukuran àwọn ni radiyallahu anhum gbogbo bẹ̀rẹ̀ wọn bàbá àwọn tábì àwọn àyímọ̀ títí dìsìn rahimahullah ọlọ́run kò bá kẹ́ wọn ọlọ́run kò bá gẹ̀ wọn gẹ́gẹ́ bí ibùn hajar ti o ti ṣàlàyé rẹ̀ ibùn hajar ti sọ ibùn rajab náà ti sọ nínú àwọn mu'allafati wọn. so ọ̀nà tó tọ́ láti máa gba wà lùbáríkà pẹ̀lú wọn ni alilọ́bí sàárè àwọn afáì ní ìlọ́bí sàárè tó bá súnà mọ́ a àfáàní tó kọ́ mi ń kéwù sàárè wọn wà lágbàlá ń bẹ̀ ọ́ mo fẹ́ lọ sàdúrà fún wọn gẹ́gẹ́ bá nàbí tìrì àṣẹ ń wà lọ ń wà sálámà àdúrà tánàbí ní í ṣe ń wà ṣe yàtọ̀ sí pé sàárẹ̀ àfààní wà níbi kan tí ń ṣẹ̀ṣẹ̀ travel lọ eléyìí ni ò bá ṣe rí àbọ̀